kábíyèsí ọlọ́run ọba mi ọba mi lánàá ọba mi lónìí ọba mi lọ́jọ́ gbogbo ọba tèmi mọ̀ lọ́rọ̀ lérò àti níṣe ọba tí n ó mọ̀ kípè lọ́jọ́ gbogbo ọba tó tún jẹ́ kí ojúmọ́ ire kó mọ gbogbo wa lọ́jọ́ tòní ojúmọ́ ire ojúmọ́ wà ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ ìtúlóníkàmọ́ àtúnwáṣe Ifa, ló ní kán mọ́ fà wá mọ́ra bọ́jọ́ bá yọ akànrí bọ́rùn bá yọ akátàrí ẹ̀ mú kí ìmúṣe kì í ṣe ọmọlá àfẹ́ kábàáyé láyé ìfẹ́ náà Ojúmọ́ Ire lètò níkànnì àtàtà pẹ̀lú àwọn ọmọ àtàtà tá a jọ ṣe pẹ̀lú èyàn èyàn àtàtà nù lé lákòókò àtàtà tá à ń fi ọgbọ́n àtòyé àtàtà gbé ètò àtàtà jáde ní ìkànnì àtàtà ní gbogbo ògbà àtàtà báyìí ẹ kúlé o làkàrà lé ẹ̀rọ wá akí gbogbo èrò ọ̀nà ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire Ọ̀túnba ọmọ Ọ̀túnba àmbásádọ̀ tó mòye Ọ̀túnba ambassadọ adèrè adìyẹ ilé ọkọ tèmi yẹrù ọkìnrin mi ọlọ́fàmọjọ ọlálọ́mí ọmọ abisojú ọkọ lórí ètò lẹ́ni ọmọ wọn lílu ọdí òmùtúndé alárèé ó jẹ̀gbà nǹkan ó gbé nǹkan àná torí pé gẹ́gẹ́ bí ìṣe wa bó ni orílẹ̀-èdè yóò ṣe tẹ̀síwájú bó láṣẹ tí ó ní àlàfíbọ̀ tá a fi rí i pé ọ̀tun ọ̀tun lọ́jọ́ ti yíyọ orílẹ̀ nàìjíríà tó ń gbé àwọn nǹkan ọ̀tun jáde torí ẹ̀ gangan làwa gan fi ń fi ọgbọ́n ọ̀tun àti òye ọ̀tun àfi ń gbé ètò ọ̀tun jáde ní ìkànnì ọ̀tun tẹ́yìn èèyàn tẹ́ fi ọgbọ́n ọ̀tun àti òye ọ̀tun ẹ̀ ń gbọ́ ètò ọ̀tún ẹ wò lágbára ọlọ́run bá yóò mọ̀ ju wa ṣe yóò mọ̀ ju ẹ̀yin náà ṣe àwọn aláwọ̀ wá ẹ̀yin náà láwọ̀ bá lórí ètò lẹ́ni yóò dùn yóò ní gbọ́ngbọ́n nú o ṣùgbọ́n ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ti rí mi láàfin etí kan ò yẹ rí ojú kan ò yẹ orí bẹ́ẹ̀ sì ni ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ́ àtẹ̀mí àti ọ̀yáwálé ọ̀làlẹ́kan làǹbẹ̀lẹ̀ àgọ́dọ̀ bóòní. àlàáfíà ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba àríwá àlà tó ṣubú lé ayé hmm, tó jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe máa ń wí nígbà tá a bá parí ètò máa ní à ń dágbére lọ́lọ́run ọba lọ́wọ́ hmm. ó sún àwù ó tún ní ká padà wá lọ́jọ́ òtòní ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ ló tún mọ́ wa léni léni ọjọ́ àlùbáríkà pẹ̀lú àwọn ènìyàn alálùbáríkà tó ń fojú àlùbáríkà tó fi ń wò wá ojú àlùbáríkà jẹ́ fún agbára ọlọ́run lédùmarè kò mà ní fọ́ àwa náà tá a ṣe wọ́n bí ikú òjijì kò mà ní pa á mọ́ yín lọ́wọ́ gẹ́gẹ́ bí adéoyè sọ lónìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ó mú ìdàgbàsókè bá wa tó kọ̀ wọ́ tí ó kọ̀ mi nípa ogun apáta ó náà látún máa pẹ̀ kẹ́dùn lórí ètò tèmi ọlálẹ́kan ọmọ yáwálé lórúkọ tèmi ọmọ wọn ní gbọ̀ngàn olúfì àròkọ̀dìjà ẹ káàbọ̀ sórí ètò ẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ fi nǹkan lédìí kájọ gbádùn ètò yìí ẹ̀yin àwọn ọmọ ọdẹgbọn àtúndé àwọn ọmọ ọdẹgbọn àtúndé ẹgbọn ọdẹ torí gbọngàn ni akíkábí bá mi kábíyèsí olúfì ti gbọngàn bẹ́ẹ̀ kò kí bá mi kábíyèsí aláyégo ti lu ọdí òun ọba àbẹyà mídọkẹ kádé mm-hmm. pẹ̀lú kí bàtà pẹ̀lẹ́ bá kí gbogbo ládéládé gbogbo lóye ẹjẹ ojú wa ṣe lórí ètò léni hmm, ọ̀rọ̀ bí orílẹ̀-èdè nàìjíríà ò ṣe tẹ̀síwájú ni ṣùgbọ́n mo rántí orin táwọn bàbá wa máa kọ ńgbà kan níjọ́ wàná wọ́n ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa kékejì jì ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ láìsí ọgbọ́n àti àdá gbàǹkó ìpè o gbàǹkó ìpè o. a ah, mi bọ̀lú ló dàpọ̀ bọ̀lú ló jẹ ọ̀pẹ sọ́ọ̀sì. mo ti jẹ́ pé ẹnu la fi ń lu ẹ̀ bá rí gi alẹ́ mọ́ lè lu <laughs> ẹ̀ dùbọ́lì ẹ̀ onídìrí aláyàn ni yàrá bàbá mi rọ̀bì eh, oh, mọ̀ ah. òbí ó wà nú ẹ̀jẹ̀ lè hmm. fi ẹnu mi. àyàn àyàn àyàn kí ni wọ́n fún wọ. àyàn yọjú náà àyàn délé àyàn yọjú náà àyàn débí àyàn <laughs> tẹ̀lé mi débí. lórí ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tẹni tá a ti jọmọ pẹ kẹlù torí ẹ àfimọrin wá síwájú orí ọ̀rọ̀ àgbẹ̀ àti bá a ṣe lè lò ó gẹ́gẹ́ bí ìdàgbàsókè fún orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni pé bàbá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ọ̀nà wo la lè gbà lo ọ̀rọ̀ àgbẹ̀ àgbẹ̀ yìí pé oríṣiríṣi tàbá wò àgbẹ̀ ọlọ́yìn kan ọ̀gbìn ń bẹ àgbẹ̀ oní nǹkan ọ̀sìn ó ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abibili bí àṣà Yorùbá kí ni àwọn ọ̀nà tá a lè gbà mú ṣe àmúlò àwọn iṣẹ́ àgbẹ̀ yìí láti mú orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú òun láti wọn pẹ̀kẹ́lù lórí ètò yìí tá a bá wò ó ní ìgbà ìwáṣẹ̀ lórílẹ̀-èdè yìí iṣẹ́ wo nǹkan làwọn bàbá wa ń ṣe bí ṣe iṣẹ́ àgbẹ̀ àṣẹ àgbẹ̀ oníǹkan ọ̀gbìn ń ló pọ̀ yanturu àwọn náà máa ń kì ní àgbẹ̀ oníjẹ àmọ́dún abikusu ta lóko gbọ́rọ̀gbọ́rọ̀ abọ̀gẹ̀dẹ̀ gbó wákàwákà bí ti ń fi ṣú sọlá ní ìfìyàn gan sakọ àtúnfẹ́ ṣe fàájì hmm, n tó ń pè ní àgbẹ̀ ni wọ́n ní arokoroko gbọ́wọ́ fújà lẹ́kùkùté àwọn bàbá wa àgbẹ̀ àwọn ni wọ́n ń kì bẹ́ẹ̀ kọ́ọ̀dẹ́kọ̀ yìí nílùú àwọn yamufu àgbẹ̀nà eh, eh, ṣe ń bẹ̀ ọ̀nà bọ́ bá wa lo èkìtì lọ́dọ̀ àwọn èso di káì káì káì káì káì ọ̀rẹ́ mi ọ̀rẹ́ lórúkọ mi àwọn náà ọba dé lu àwọn wúrà àgbẹ̀ làwọn bọ́ọ̀ tiẹ̀ lọ́dọ̀ òun lọ́dọ̀ tíya àgbẹ̀ náà làwọn náà ṣe bẹ́ẹ̀ dọ́dọ̀ tiwa náà ń gbọ̀ngàn ah. àwọn náà wà ṣe aláìṣiṣẹ́ àgbẹ̀ hmm. torí bá a ṣe ń gbin kòkó bẹ́ẹ̀ là ń gbin iṣu bẹ́ẹ̀ là ń gbin ọ̀ ó lu àwọn oko káàkiri lu àbí òmu àwọn èèyàn ṣe àwọn ìgbésẹ̀ nípa iṣẹ́ àgbẹ̀. mo síbi tẹ́ ẹ dé lórílẹ̀‐èdè nàìjíríà láti ibìkan sí ibìkan bá a dókè ọ̀yà lọ́dọ̀ àwọn tiwa náà bá a délé ibo náà gbogbo ibi tí ibi tá ti dé láti ibi ẹ̀yà nílẹ̀ yorùbá àwọn là á máa gbin kòkó ní àwọn ọ̀dọ̀ àwọn tí rí kòkó wọ́n máa róbì díẹ̀ hmm, wọ́n máa rí kọfí okòólì hmm. ló pọ̀ ní ìkẹta Hausa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ Hausa àwọn tàlà Hausa wọ́n ń gbẹ̀pà dàkúlá aláàlú tó granite pyramid ní hmm. Kano hmm. bẹ́ẹ̀ débẹ̀ ẹ̀wà gbogbo ẹ̀ ni wọ́n ń ata bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ti Ìgbò lọ́hùn àwọn ló lè po pupa tó jẹ́ pé láti gbọ́ nínú ìtàn rí pé orílẹ̀-èdè kan wà nílẹ̀ àgbáyé ta pè ní Malaysia wọ́n gbà kan wípé ọ̀dọ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà ń bí ni wọ́n ti wá ń mú lọ lẹ́ni ilẹ̀ Malaysia ló jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe okòwò epo pupa jù nílẹ̀ àgbáyé bó o la ṣe rìn bó o la ṣe débi tá a dé yìí àti hmm. pé lórí òtò lè ní bó o gan ni àgbẹ̀ àbí ṣé àgbẹ̀ ṣíṣe ó fi jẹ́ ohun tí a lè lò gẹ́gẹ́ bí ohun ìdàgbàsókè lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba alẹ́lẹ́kajẹ̀ka lóríṣiríṣi lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti gbé ìgbésẹ̀ àrántí operation feed the nation bàbá olóyè ah, olúṣẹ́gun ọbásanjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn iṣẹ́ àgbẹ̀ wọ́n kódà wọ́n tún gbé báńkì àgbẹ̀ kalẹ̀ láti rí dájú pé bank of agriculture láti rí pé ìdàgbàsókè ń bá iṣẹ́ àgbẹ̀ nígbà wọ́n ti ẹ̀kọ́ gbede nakiri bàbí kan níjẹ́ Nigerian Agricultural and Credit Clinic Rural Side Bank ṣùgbọ́n gbòòyà bẹ́ẹ̀ ni wọ́n gbé ṣùgbọ́n ibo la dé dúró ibo la ti ń bọ̀ eh. kàkà kó wá sàn lára ọmọ ìyá kìnìún kan ó fi gbogbo ẹ̀bóbìnrin torí pé ìdàgbàsókè yìí kò fi bẹ́ẹ̀ lọ tó nípa iṣẹ́ àgbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ àgbẹ̀ oní nǹkan ọ̀sìn mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí a wò ó pé òkè lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ nǹkan ọ̀sìn bí ẹ̀dìyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá à ń jẹ wọ́n ń kó wọlé lórílẹ̀‐èdè yìí. ṣé wàá yẹ kó rí bẹ́ẹ̀ ṣé yẹ kó lè máa kó ohun ọ̀sìn ẹran ó lè ká lè máa fún wọn bẹ́ẹ̀ náà kọ́ àwọn oníǹkan ọ̀gbìn á di pé èyí táwọn èèyàn tó ń kọjú mọ́ láyé ìsìn ó ní ìrẹsì gbígbé kódà àwọn ìpínlẹ̀ ìjọba àpínlẹ̀ kọ̀ọ̀kan ìjọba sọ pé ká má kó ìrẹsì wọlé láti òkè òkun mọ́ ìjọba sì ti ń gbìyànjú lẹ́lẹ́kànjẹ̀ka láti rí ọ̀nà tá a fi lè ṣe ọ̀gbìn ìrẹsì hmm. lórílẹ̀ Nàìjíríà tó sì tó wá jẹ táwa náà á di pé kàkà ká máa kó rẹ̀ sí wọlé làárá àtún máa di pé a ó yò. lórí ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tẹ̀lé ń gbogbo táwọn ọ̀pẹ̀ ẹ̀kẹ́lù rèé láti rí dájú pé orílẹ̀-èdè nàìjíríà ó tẹ̀ síwájú gbá àlejò ń bẹ ń lé agodo táwọn náà ò bá wa lálejò táàjọ mọ ẹ̀yìn pẹ̀ ẹ̀kẹ́lù ọ̀rọ̀ yìí àǹfààní ńláńlá nǹkan bẹ́ẹ̀ tá a tún lè jẹ lára àlejò wa lọ́jọ́ tẹ̀lé tó lè mú àdódówó dọ̀lọ́rọ̀ nínú ilé ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa ṣùgbọ́n nígbà nísàtà wàyé ẹ̀jẹ̀ á ṣe gàyà ká lọ bá kọmíṣánná fún ètò ọ̀rọ̀ ọ̀gbìn ní ìpínlẹ̀ èkó wọ́n bá a sọ̀rọ̀ lórí ìrẹsì àti ọ̀gbìn ìrẹsì lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kú kalẹ̀ tá a bá padà dé ojúmọ́ ire tẹ̀ síwájú.